àyàtú rẹ̀ àyàtú kí ni o àyàtú mi wò ó ń búrò sí náà. So, it's kind of, it's, I know, I appreciate that, you know, I'm saying, you tell me that, that's what I'm talking about, that, ẹ̀rọ tó bá ń pè náà sọ yìí yóò bẹ̀ fún balẹ̀ yá yóò bẹ̀ fún yóò bẹ̀ fún ààfin ìgbéyìí lára rẹ̀ tó bá ṣe wọn. fàálà fàá ẹgbẹ́ aláìsọ̀rọ̀ àtọ́là wọn ní ìtòkì ìtọ́ lórí ìtọ́jú fàá fún olùfẹ́ǹtì rẹ̀ ẹgbẹ́rẹ́gbẹ́ lẹ́sìn olùfàá ṣàtẹ̀lé ìwàsànlọ́ dáhàlẹ́ wọn ní ìṣàlùfẹ́ ìwàsànlọ́ tó ń bọ̀ àárọ̀ àwọn ọlọ́gbà ẹ̀ṣẹ́ sí àwọn ẹ̀ṣẹ́ ìṣòro. àti fún àwọn tí wọ́n sọ̀rọ̀ láyé ọ̀sẹ̀ tánàbí tọ́ lóru yẹn èyí tó convenient tí ò ní jẹ́ kí tọ́ wá sí ara ẹ̀ ọ̀nà ìkó tọ̀ ní òru. ònàfà ìnàwó ìnàmà fáàlà hàdá torí pé ìgbà tánàbí ṣe léyìí ó wá fẹ́ tírìtì àdéhùn òdò ìfàtà sọ òdò ìfàtà sọ tánàbí tọ̀ ní òru. ó ní ìgbà tánàbí ṣe léyìí lámà àtàṣùbà ọ̀tàkọ́ mi wọ́n wà lórúkọ ìlú náà sá. wá ní ṣùbà àwọn èèyàn kan ṣùbà àwọn fífò um, kan níta pẹ́ ní ṣùgbọ́n kan náà ni mọ́lùkọ́ ìbò náà ta ní tí wọ́n máa ń jùlẹ̀ sí wàtò samuel mazala a tún máa ń pe ilé ilẹ̀ a máa ń pè ní mazala wà ilé àtàkùnrin mọ̀rọ̀tẹ́fì àyè sì ni ó jẹ́ ibi tó máa ń ga fàlọ́bàlà fi àrọ́jù lùkọ̀ ìdá tí a bá tọ̀ níbẹ̀ ní ìjókòó làtàkì àlẹ́ ìbá olùdí tọ́yẹ náà tó bá fi ń lo òkè báyìí ló mọ̀ ṣe kí ni o ló mọ̀ padà wá sórí ẹ̀ wà ó wá bákan náà ní sọlá àfọlámi ìsítàtà ọ̀bẹ à ó fi ṣùbátọ̀ yẹn ó fi ṣe gàgá fún ara ẹ̀mí wàjà hàlà ọ̀bẹ́yìn náà wà bẹ́yìn náà ṣáyé ànábi gbé ilé ilẹ̀ yìí ó gbé sáàrin òun àti òkèrè tó àárín méjì rẹ̀ lànàbí wà sọ́mọ́ àlùsọ́lá wa wàlá ní yàkùn bùtù mi bọ́ kọ́ tó bá tọ̀ níjókòó ìtọ̀ yóò kàn máa padà bọ̀ sí ara rẹ̀ ni torí ẹ̀rọ fìdí kó jókòó والله عليه وسلم وأنا أقول قائما ولا النبي صلى الله عليه وسلم اليوم توم طلوب فقال أنا بواسطة يا عمر لا تقول قائما ọ̀dọ̀ ọ̀tọ̀ lóòrùn láéláé. kan ọmọ mi fàmì ẹbí tó kọ́ ìnà ìbáàdù láti dọ́kà náà mi ti sọ̀rọ̀ yẹn ní òtútù lóòrùn mọ́. kọ́lá tẹ̀lé ilé yọ kọ́lá tẹ̀lé ìmáàmù tẹ̀lé ìlú wa sọ pé wà ìnà máa rọ̀fà àbùkẹ́rì ìmù àdìl màkọ́rì wọ́wọ́ dọ̀rí ìdá àdìl hàdì. ọmọ mi tẹ̀lé ìlú gbàǹkẹ́ wa òtúnyànjú ẹ̀ ó ní hàdì yóò hàdì tó في مسند البزار وغيره إنه مسند البزار من حديث عبد الله بن بريدة عن أبي أن رسول الله صلى الله عليه وسلم إنه مسند البزار أني هنا أبو محمد صلى الله عليه وسلم من الجفاء ìfẹsímẹta nínú sísí akọdani nínú sísí tó fi hàn gẹ́gẹ́ bí aláìníla àkàyè gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ ọhún ni àyè àbúrò àbọdùn lọkọ yìí àkọ́kọ́ ní kí n máa dúró tọ tí a bá ti ń dúró tọ̀ inú tó fi hàn hàn gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ àwọn yẹn sá àjàbọ̀ àdà ọkọ̀ bìlà ẹ̀yẹ́ fọkàn ní sọ̀dá sí tàbí kéèyàn fi ọwọ́ kó fi kí èèyàn rìn sí ìbẹ̀ ní orí rẹ̀ kó tó ti kó parí hàn òun kí òun lọ òun akọrin kan dọ́ òun akọ́kọ́ kílìn ẹ̀ kó tó tó lọ sùjúdù ní. wọ́n ní awo àyẹ̀yẹ́ fọkàn ní sùjúdù ní tàbí kéèyàn ti ẹ̀fẹ́ forí kanlẹ̀ àìjó forí kan yẹn kó máa fi ẹnu fẹ́ kó tó lọ forí kan rọ̀wá òtẹ́bí ní wọ́n tẹ́lẹ̀ ní ìgbélé náà wà wúwà bẹ́ẹ̀ máa fún ní ṣáàṣì bẹ̀rẹ̀ ó ní kìí ṣe ṣe eré gẹ́rù máa fún ọ̀kọ́lẹ̀ gbẹ̀gbẹ̀rẹ̀ ní táwọn afábá sọ pé àdìsí kìí ṣe máa fún ní táwọn sọ pé àdìsí yẹn pẹ̀lú láṣù tó fi wáyé ìṣẹ̀lá àdẹ́pẹ́ ìní ìhun wa sẹ́gbẹ́ òun lọ́wọ́ láfùrù yẹn wa wàkọ́lẹ̀ bàbáàrù bàbáàrù sọ pé lánàá àlàmà rọ̀wá o min abdullahi ibn burayda ila sa'id ibn ubaydillah wala mi yujrihu bi shay wàkọ́lẹ̀ ibn habihati huwa basriyun thiqatun mashhur máa ń padà wá bọ̀ fún bẹ́ẹ̀ o ní wàkàlẹ̀ yẹ kúrò ju min al-khala anábìsọ́mọ́ máa ń jáde ní toilet fàyẹ́kọ̀ọ́ olùkọ́ wàkánà yọ̀sẹ́ǹjì ọ̀yọ̀sẹ́ǹjì mẹ́rù ìṣùmáàlì tánà bá fẹ́ clean ara ẹ̀ bóyá ó lo ewé ni àbó lo omi ni ọwọ́ àlàáfíà ló máa ń lò wàlàbíyàkùn yẹ́sùn náà ṣe ìtàní. ànábì sallallahu alaihi wasallam sì ni kì í ṣe nǹkan kan náà mímọ yẹsùn náà àlùmọ̀tàlù bílì wàsáwì ọ̀ bílì wàsáwì nínú tó ó ti jẹ́ fìtínà fún wa ní nẹ́sẹ̀rì zaka níbi ká tọ̀tà ká wá mú àzaka yẹn ni ká máa wá gbọ̀n kí tó lè jáde bẹ̀ wà náhánáhà àti ká máa mí kí tó lè jáde wọ́n ni wà ní kọ́fàzó wà másùkò lè hábìlì wà tòló ìdúrójì wà háṣùwì lè kọ́tìlẹ̀ wà sọ́ọ̀tì náà ìfì oníbàkànnà wà sọ́ọ̀tì náà ìfì àti ká máa ṣe fún mi ká da omi ká da omi sí orí nǹkan ọmọkùnrin yẹn ni wọn wà tàfà kúlù olùkọ́yìn náà bá ẹnìkọ́yìn náà àti pé bá a ti wá fi nǹkan yẹn ká máa wọ ah, ká máa wá fọkàn pé à ah, ṣé ìsopẹ́tọ̀ jáde àbí òjáde ká máa wọ̀ọ̀ṣì ara wa pé ṣé kìí ṣe pẹ́tọ̀ padà jáde wọn náà wọ́n jáde kàmí bídà yìí àtàwọn kan bí ìgbèjọba nínú àdáda rẹ̀ ti jẹ́ pé àwọn tí wọ́n máa ń ní iyèméjì nínú ẹ̀sìn ni máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti gbà wá ana òkàna ìdá báàlà pípa àmì bá tọ̀ látàrọ̀ zaka òfàlà àfàlì ànábi sallallahu alaihi wasallam yóò gbọ̀n àdákàrí ẹ̀ yóò gbọ̀n lẹ́ẹ̀mẹ́ta wàrúyà ana àmọ̀rọ̀ bíbí ó dàwọn tẹ̀ ní ànábi kọ́ wá láṣẹ káṣí bẹ́ẹ̀ wàláàkì láyà sẹ́ ṣùgbọ́n yóò lálàáfíà máa ń fa mẹ́fẹ́ ilẹ̀ yìí kò lálàáfíà nínú tánàbí máa ń ṣe wàlà àmọ̀rí kò dẹ̀ fẹ́ sanlẹ̀ kó sọ fún káṣí bẹ́ẹ̀ kọ́ أبو جعفر الخيري وصار إليه هذا أذكرته بي ناكاشي ينجو عن يجوز تدان الليل نعم أذكرته سبيري قل وكان يستتر لحاجة للحاجة للهدف تعوتان قل نبدأ من النبي صلى الله عليه وسلم إما في أوبجكت كان قباري وبأيش النخل tàbí kó lo aisho nakal kó lo igi jẹ tàbí kó lo igi tó fi kọ́ ara rẹ̀ tó bá fẹ́ lọ sí ilá mẹ́kọ̀. wàkàlẹ̀ ìdàdà bá fi sàfárì nínú àjà dáná fi sọ́mọ́ àlẹ́ sọ́lá mìíràn àjò tó bá fẹ́ lọ tọ̀ àbí fẹ́ lọ yàgbẹ́ ìtọ́lá àfọ̀ àbí ọlọ́run bí ó lọ jìnnà hátà yàtàwárọ̀ àni àṣábìyí tó fi farapamọ́ táwọn sábì ò ní rí mọ́ wàrúbà nàkàlẹ̀ yàbọ̀ ọdún náà wà nígbà míì yóò lọ ní lílọ bíi mẹ́ẹ̀lì méjì حديث إليه في الصحيح من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه ورسول القيم الصحيح وأن خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر وكان رسول الله صلى الله عليه وسلم لا يأتي البراز حتى يتغيب فلا يرى جابر بن عبد الله كنا يا عبد الله محمد صلى الله عليه وسلم gbogbo dàtà àbá tí wọn wà nínú àjò ànábì ní kò ní lọ ṣe lé ga kò ní lọ sílé ga ànábì ní fi dáwọ́ tẹ́lẹ̀ títí tànábì ó fi lọ jìnnà fàlà yọrọ tẹnìkan kò ní rí ànábì Muhammad sallallahu alaihi wasallam. bákan náà nínú hadithi ti Abdurrahman ibn Abi Qurad qal wọn kharajtu tuma Rasulillahi sallallahu alaihi wasallam ila al-khala olóńjà ìfẹlẹ ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tànábì fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ wàkàní ìdá àrọ́dẹ̀ ìhàjẹ́ anabi sọlá àdàsánlá ní gbogbo ìgbà tó bá fẹ́ lọ sọ̀tọ̀sẹ̀ ní abọ́ àdá anabi ó lọ jìnnà jìnnà anabi ó ṣèkínní o anabi ó lọ jìnnà jìnnà so eléyìí tàbá wọ hadithi wà nù sunan ibn Majah wà bí dahud so ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tí àfáwà sọ pé wàkàní ìdá dábàtì sáfàrí lè hàjá sanabi sọlá àdàsánlá mìíràn àjò tó bá fẹ́ lọ gbọ́ bùkátà ẹ̀ńtọ́lá kò hàtà yàtàwárọ̀ ànábì sọ́lá rẹ̀ sọ́lá mọ́ lọ fún àfi ní rí má kan ọ̀sán àbìyẹ wàrúbàmà káàna wà ní wàrúbàmà nígbà míì yàgòrò dùn náhùwà mẹ́rin ànábì máa ń lọ mẹ́rin lọ mẹ́rin méjì eléyìí min ajli dhikri waqt mi ti láǹfààní àti bẹ̀rẹ̀ àṣà mẹ́rin méjì mo fẹ́ pé àtẹ̀lé àdéhùn ti abdulrahman ibn ti pé ìdá àrọ́dà kọ̀dọ̀ alhaja abàájì alábìlọ́jọ. ṣùgbọ́n sísan yìí inṣàlọ́ tààlà mo tún náà táwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìṣèdọ́rọ̀ nígbà pé ní ìṣèdọ́rọ̀ ní pé tó jẹ́ pé bóyá àsìkò tó láti fi lè fi sọ tàbí verification ò tó látara pé kò sóò tó wà fún abiyọ́ bí ọmọ nìyà àlèmọ́lì wáàdì kí wáàdì má ti bẹ̀rẹ̀ tí wáàdì bá ti dé inṣàlọ́ mo ti ń ṣe jẹ́mọ̀ àwọn nǹkan mi كان يستتر لحاجة بالهدف ولا نبغى محمد صلى الله عليه وسلم ومن في أوبجكتك ومن في بيت ومن في شيء كان ومن في سوشو ندعني ومن لو يجي نخل بكنا ومن لو أواجي ندعني إلينا إلينا بإسلام للأطول أنا بو محمد صلى الله عليه وآله وسلم فأن يعلى ابن مرة يعلى ابن مرة an abibi látọ̀dọ̀ bàbá rẹ̀ oníkàl oníkùntù máa nàbí sallallahu alayhi wa sallam fa àròdà àyẹ̀kùtù hajjata sọ̀hábì olùwà kan nàbí wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa fẹ́ lọ ṣìgá anabi fẹ́ lọ dọ́wọ́ kan náà fàkọ́ọ̀lẹ̀ ni anabi wa sọ pé ìtì tìlkàl ìtì tìlkàl àṣà àtẹ́yìn ìfàkùnláwò wọ́n di dàbínú méjèèjì dídẹ̀ ẹ̀dẹ́dúlọ̀ kan yẹn lọ́ọ́ bá wọn fàkùnláwò máa wá sọ fún wọn pé anna rasulallah sallallahu alayhi wa sallam yóò jíṣẹ́ ọlọ́run ọba yàmúrù kùmà ansẹj tẹmíà alábìíní ẹ̀yìn ti dàbí ìwé ní ìbẹ̀ takété alábìíní kẹ́ papọ̀ alábìíní sọ fún sọ̀hábì yẹn pé lọ́sàn-án bí dàbí ìwé ní ìbẹ̀ takété yẹn pé alábìíní kẹ́ papọ̀ fàjítàmíà àmì ìdìbà papọ̀ mọ́tò papọ̀ tán fàjítàmíà rọ̀ bí yìí náà ànábì wa lu kìíní lè fi jésù tọrọ sọlọ lọ ọkọ àlẹ wọsọlá fàkọdọ àjẹta ànábì wa gbọ́ bùkátà tó fẹ́ gbọ́ sá náà àtọkùn kọdọ làhájà ó lè túmọ̀ pé ó yàgbẹ́ ó lè túmọ̀ pé ṣe kí ni o ó lè túmọ̀ pé ó tọ̀ fún mi kọ́ ọ̀la ẹ̀lẹ́ dáadáa ànábì wa ṣùgbọ́n ànábì wa fún sàmì ẹ̀ pé èyí tí ì mà lọ bá àwọn méjèèjì fàkó láwùmá lọ sọ fún wa pé lè dárò jẹ kó lò wá sílẹ̀ sí i ní kúmọ́ ilẹ̀ àmàkànìyà kálukú yẹn padà síbi tí ẹwà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bá padà síbẹ̀ ó ní fàkóòtù lẹ́wọ̀n máa bọ́ọ̀n sọ wọn báyìí fàrọ̀já àtà náà bọ̀ padà. àwọn àbá àwọn sọlẹ̀ ní mọ̀jìlá àti nàbàwí yẹn sọ̀rọ̀ bọ́ ẹnu mọ̀jìlá nàbà Muhammad sọ̀rọ̀ bọ́ àlẹ́yìn wà á lè lọ sọ́dà. na eléyìí ẹgbẹ́ ló fi dé bí sẹ́dá àwọn onímọ̀ àwọn kan wà tó ó ti ń sọ yìí ní bá a ṣe ń kẹ́kọ̀ọ́ lẹ́nu ṣe pé àrùn pé bóyá a get it right ni a get it right. mọ́sàlẹ́ nísìnyí mo tún wù ọ̀pọ̀lọpọ̀ ìjà táwọn èèyàn bá wá ẹ̀yàn sáà lábẹ́ ṣe kíníkà wá nínú tó mọ́tún yẹn lẹ́kọ̀ọ́kọ́ wa ibi tí akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ti máa ń bẹ̀rẹ̀ mọ̀ nìyẹn. àbá àní ẹ̀kọ́ abíkí òsùn náà àdéhùn ká mú kuran wá ká àbí ó yẹn ló jáwó ṣùgbọ́n ó jà yí pé àwọn akẹ́kọ̀ọ́ àti àǹpẹ̀ ní tààsí wà tààsí kéèyàn ó ní pínlẹ̀ ṣé báwo ní sùn táwọn sábà fẹ́ kó gbogbo ẹ̀jọ́ ìlẹ́sìn uh, ọmọ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bì àwọn tí mo ga ẹ̀ wọ́n ń tẹ̀ láti wá nùtẹ́rà òun bá jáde kó bẹ́ẹ̀ nísìnyí tá a bá fẹ́ sábà fẹ́ kó gbogbo ẹ̀jọ́ ti wà bọ̀ nínú náà sùn. tó ṣùgbọ́n àwọn táwọn jó ní mímọ̀ tó ń jẹ́ sùn lábẹ̀lẹ̀ yìí táwọn bá ti káwọn ní ahán ẹni tó fi ṣe ilé yìí àti sàbùdá òdò yìí ló ti papọ̀ mọ́ra wọn kéré kan báyìí ló ti mẹ́sì kalẹ̀ pẹ̀lú àwọn mùtúùlù ẹ̀míyà tó sọ̀rọ̀ pa Quran ní wọ́n ti fi mùtúùlù dé kalẹ̀ pẹ́pẹ́ èyí ó mọ̀ ẹ́ tí ìbá ti rẹ́rẹ́ sí ó mọ̀ ó sọ̀rọ̀ nípa ìmọ̀ hadith mọ̀tòmọ́tò bẹ̀kù ní àbẹ́bẹ̀ orin ó ti kọ́ lórí bí omi bí ewì bí orin báyìí ni ẹ bá dín mọ̀ ẹ mọ̀ àdéhùn sọ yìí ti jẹ́ bẹ́ẹ̀ ni àdéhùn sọ yìí ti jẹ́ bẹ́ẹ̀ ni àdéhùn hasan ti jẹ́ bẹ́ẹ̀ ni tẹ́rẹ́ tó ti mọ̀ yẹn láti kékeré ìgbà tó ti ń kọ́ ìmọ̀ yóò ti yóò sì kọ̀ sídà ṣàyíyá wa ẹwẹ́ ha ha ha ló parẹ́ gbogbo tó mẹ́fẹ̀ẹ́ ní àfihàn tó a lè sọ ní ẹni wal jamaa. ọmọ tó bá ti wá mọ̀ yẹn tó bá ti rú yẹn bẹ̀rẹ̀ ìdẹ́ tẹ́lẹ̀ kan bá sọ wípé alukurani makhluk ní ọ̀dọ̀ ah, rárá àwọn alùpùpù náà fi wà látàkùn lè kùrán òun ti gbogbo ẹgbẹ́ ah, èèyàn kì í ṣe wákùn kùrán bákan náà kàlámùlá gbogbo kìíní yẹn ó lè má ti mẹ̀rẹ̀ ẹ̀wọ̀ tí ó sùn pé á bó ṣe lọ́dọ̀ alùsùn náà nílẹ̀ yìí ní gbogbo ọmọ ṣe wá rí pátá òní ẹ̀ tó fún mọ́ sí kí o tá à ń sọ nípa rẹ̀ tó fún mọ́ mọ́ tẹ̀júwìd dàmzórí ń bẹ àbá ìdílé sàlápọ̀ ní dàmzórí àdàmzórí ọmọ bíi ọdún márùn-ún mẹ́fà ẹ̀rìn láwọn ilé tó ní náà ó sọ wọn ní dàmzórí tó máa fi sọ yóò fi sọ̀dájọ́ tẹ̀wéìn àkámù nọ́ọ̀nù sákínà wà tẹ̀wéìn àkámù lùdó ọmọ kan hàn ní. tó ń gbé ní competition gan lọ́ba bẹ́ẹ̀ pé wà má ìzàhàr tó bá ti ka bẹ́ẹ̀ ti dàm sórí òun fún ní máàkì. bí ìyẹn ṣe máa ń kọ́mọ nìyẹn eléyìí náà ń pè ní alimẹnihajiyya tó ń fi tọ́lá bẹ̀rẹ̀ àyè. sẹ́ni tó bá kọ́mọ bẹ́ẹ̀ yẹn yóò wà grounded jẹ́bẹ́ẹ́ nù kan káàkiri lọ. tó yẹ bá fọ́ ọlọ́ba ni wàásùl bòyútà ní adúwàbíà tẹ́ bá fẹ́ wọlé ẹ̀ wọlé fún dọ̀ ẹ̀ máa wọlé fún àwọn inú ilé ní ọ̀nà rẹ̀ ẹlòmíì nísìnyí ó ń gbìyànjú ó fẹ́ doní máa ó fẹ́ di akẹ́kọ̀ọ́ ẹ̀sùn akẹ́kọ̀ọ́ ẹ̀sùn yẹn máa dà náà ó fẹ́ di akẹ́kọ̀ọ́ ẹ̀sùn ṣùgbọ́n nígbà tí o bá ti lu ọ̀nà tó tọ́ ó lè máa rọrọ̀ sọ ṣùgbọ́n kò ní sí pàṣẹ ìrẹ̀ ní ìpìlẹ̀ ẹ̀ bẹ̀ àwọn onímọ̀ tó máa bẹ̀rẹ̀ àwọn ilé àwọn jẹ́ kàmá káàkiri nù àwọn kan àti ilé tó wáyé máa tó farabalẹ̀ kẹ́kọ̀ọ́ kò sọ́gbọ́n yóò jáde nínú rẹ̀ tó lẹ́kọ̀ọ́ tó jáde kẹ́kọ̀ọ́ pé kò ní tún hajj ní tó ní táyà kọ̀ àǹbọ̀ ó ti máa gbìyànjú ó ti máa sọ̀ọ̀sọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan ó ti máa application ìyẹn kọjá pé àkàkọ́ lábára tá ṣàǹwà ó kọ bẹ́ẹ̀ ìyẹn náà a tún dára padà sí ẹ̀dùn tó bá láàrin àti ẹgbẹ́ dá tó rán ọ̀sán láti ṣètò ó máa ń rìn lọ́wọ́ púpọ̀ ẹ̀sìn ní jẹ́kì ló ṣe wàhálà nígbà tí wọ́n bá ń ka àwọn tí àlá ńlá náà ó ní wàkánì ìdàdá bá fi sàfárì lè hájà sí ìtọ́lákọ̀ hátà ìtàwárọ̀ àtẹlẹ́ káàrí rẹ̀ tẹ́sìrò lè hájà sí ìlẹ̀ hájà sí táwọn ó lọ́nà tó Muhammad sallallahu alaihi ó máa ń fi ọ́bẹ̀tì kan yóò kọ́ra rẹ̀ àti mú ẹ̀rí wá ní orí eléyìí náà so bákan náà tábà wọnú àhàdìsì míì àrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdìsì tí ó tún jẹ́rìí ilé yìí. فعن عبد الرحمن بن حسن قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم وفي يده كريهة الدرقة فوضعها ثم جلس خلفها wọ́n láti sọ́mọ́ lọ́wọ́ àyè ọ̀sánná anábì jáde ìjọ kan báàbí ṣọwá jáde anábì wa mú skọ́l káwọn anábì yìí dání bàbá rẹ̀ nìyà anábì wa lọ fi ọbẹ̀tì ànábì síwájú ànábì wa pọ̀ sí i ànábì wa kí ní ẹ̀kọ́ lọ rẹ̀ sọ. bàkọ́lá bá ló kọ́ bánàbí ṣe wá ṣe léyìn àwọn kan wá sọ wípé òǹdóò yàgbóòlù kan yàgbóòlù nàrà ẹ wọ ilé ìbùsùn tó bẹ obìnrin ọ̀sẹ̀ ní àwọn kàkọ́ ànábì wa dán tí wọ́n sọ yẹn ó lè dìbò fẹ́ tọ́ fún ẹ̀ṣẹ̀ wa ń lọ fi nǹkan kan síwájú láti fi kọ́ lọ máa sọ́dà sọ́ọ́hìbà bani Isra'il tó o máa tó ṣẹlẹ̀ farakùnrin kan nínú bani Isra'il ni káàmì ìdá sọ́dà ṣéun min al-balwi tọ̀ọ̀dúhù bil maqarid. àwọn bani Isra'il nínú bọ́lọ̀ ṣe lè mọ́ wọn nígbà táwọn náà lé wọn ò tẹ̀lé òfin ọlọ́wọ́ bá bọ̀rọ̀ olùgbé tí ìtọ́ bá fi dà kíkan lára wọn ní lára tọ̀ọ̀dúhù bil maqarid fanahahu sahibuhum ẹnìkan ló bá dé nínú wọn ló bá fi rárá o ẹ má jà ṣègbè ní ìmọ̀ o òun náà bá fi hàn fàáhù dé bá fi nà bẹ́ẹ̀ni ẹsẹ̀ tó wọn náà nìyẹn. tó máa gbé àwọ̀ ìwà ṣe má àìfi fílọ́ọ̀fù máa rẹ́ ara mọ́ wọn bá tọ̀ ó padà dín sí ẹni ẹ fi di ẹni tó jẹ́ ìyàwó wọn. ọmọ hàdùsá ìlàdọ̀ حديث أخرجه النسائي وصححه الألباني رحمه الله تعالى ẹgbẹ́ màálù ṣáìdì níbi ìfẹ́ àmàlì sọ́lọ́ bá rẹ̀ sọ́lá ogun nǹkan síwájú láti ṣe kíni láti fi kọ́ba ara rẹ̀ wọn àbúlé ìbùnú jáfọ́ àbúlé ìbùnú jáfọ́ rọ́bì ọmọ ọ̀tọ̀lá ànìhó wọn ni káwọn àhábà mẹ́tàkà rọ̀bì ìnàbí sọ̀lá àlẹ́ ọ̀sẹ́lẹ̀ lè hàjá sí hádàfọ́ ó ní tánàbí láìsí láti máa fi kọ́ba rẹ̀ dùn ní hádàfọ́ tánàbí wa ọ́bjẹ́kì kan síwájú. وان او كمي وان او خائش النخل ابي خائش النخل ابي جل ابن الطيب رحمه الله تعالى صدري ربنا كلا وان وكان كما سبني وان وكان اذا اراد ان يبول في غزاء في عذاب من الارض وان باك انا صلى الله عليه وسلم باك ينطق في عذاب من الارض يعني يقول وهو الموت الصالح يعني يقول اخذ عودا mẹ́nà ànábì wo ìkan nínú ní ilẹ̀ tó bá ti wá mú ètò yìí kí ló ṣe pàdákà tàbí àtẹ yòóta rọ ànábì wa fi lè tú ilẹ̀ tó fi débi tí ó sọ nínú ilẹ̀ tó mọ ìyàwó ó sì sọ wá tọ̀ eléyìí nìyí ẹgbẹ́ gbọ́dọ̀ tó bá dé àyè tó le yóò gbé ilẹ̀ tí fi rí tó fi ṣẹlẹ̀ mo lè sọ pé kátà náà. معنا من ابن القيم عتي ابن الكنعبي القتامة عميد دي يعني من أئمة الحنابلة إمام هو عنه سكول الله طولت إمام أحمد محمد رحمه الله تعالى فالتقل وماني في ابن قدامة قل ويستحب من بيجي سوء السلام من أبناء الله تعالى قل ويستحب قل ويستحب قل ويستحب àyè ọ̀ká ẹ̀rẹ̀ bọ́ọ̀lù ìnàdí àwọn ọ̀kọ̀wà tó ti bá fẹ́ tọ̀ ó wá àyè sí olọ̀lẹ̀ ó wá ètò sọ́ọ̀tù ẹgbẹ́ ètò ìbáà torí pé ìtú ìsìnbáàbò ìfi dání pé ẹ̀yìnlá tó wà ń bẹ̀rù gbàánà lànà ìgbé tí a bá wá di tó sọ́ọ̀tù eléyìí yóò fún yàn ní yóò jẹ́ kí yàn fọkàn balẹ̀ nípa rọ̀ṣáàlì ṣáàṣù ìbáwò kéèyàn máa tọ̀ kó máa padà sí àríyàn tó tó á padà kú síbẹ̀ nínú bí wọ́n ṣokùnfàyà tó lágbára fẹ́ nínú sàárè yìí ni lè alẹ́ ayàtàrọ̀ ṣàṣù lè alẹ́ ayàtàrọ̀ ṣàṣù àlẹ́ kítọ̀ kó mọ̀ bá máa fọ́n sí lára padà kọ́lá Abu Musa kọ́lá Abu Musa sọ pé kuntu ma'a an-nabi sallallahu alayhi wa sallam dhata yawmin òun wà pẹ̀lú anabi wa Muhammad níjọ́ kan fa arada an yatabawwal anabi wa fẹ́ tọ̀ fa ata damsan bi asdi ha ìdéyìn fàgà anabi wa wo nìkan tó rọ̀ níbi ẹsẹ̀ gànà kan ìbẹ̀rẹ̀ anabi wa sọ pé ìdá أراد أحدكم أن يتبول تنفى كان يعني بعد فيكو فليغتسل بولي قوى تبا تبا صوف الطوري وهذا الحديث ضعيف ضعفه العلامة الألباني رحمه الله تعالى لكن القول باستحباب كذب مستحب قول لا ليس بضعيف أبي فرضي يقول جنان وشو ولي من كذب كنا هو طيب rọ́bàmà yá tó lè tẹ̀dọ́ọ̀kì àlàáda ìlọ ó sì fẹ́ kájẹ́ pé a fún ní tẹ̀dọ́ọ̀kì ní ìjọ ní láti ẹ̀ẹ́dì ìlọ̀wọ̀ ìyẹn mọ níbà ó ní ọ̀nà olùwàkárẹ̀ yà ọ̀tá àdúgbò bá òní ìmọ̀ ní ìdáni kúrò ní sọ́lá kọ́lá máa ń wá àyè tó jẹ́ pé ó wà dání ìyẹn náà lọ́pọ̀ ní tó sọ lọ́wọ́ ní ọ̀rọ̀ tó ó náà ní àyè tí ó lẹ̀ nínú ilẹ̀ wà á kà ọ̀nà káàní يسمعون وأكثر من كان يقول هو قائد ọ̀pọ̀lọpọ̀ dà nẹ́bí máa ń tọ̀ ní orí ìjòkó ni àti àpọ̀lẹ̀ tí àwọn ìṣà àbáyé sọ pé ẹni tí ó bá sọ fún ìgbà náà sọ̀rọ̀ bá yẹn sọ́lá ó máa ń tọ̀ ní orí ìjòkó ó ní bá láti sọ ìjòkó ẹ má gbà gbọ́ wò. tani fún hadithi ọ̀dọ́ ìfà ìmọ̀ ìyẹ̀mẹ́ ẹ bá sọ fún ẹni máa ń tọ̀ lórí ìnàró bá láti ìjòkó ẹ má gbà gbọ́ wọ́n àwọn ọmọ àdìsí ọ̀rẹ́ ìfà náà wà pé anábì sọ̀rọ̀ bá àlọ́ sọ́lá ádá àṣùdá àbùkà kọ́ọ̀mì sábà nà fún àyìnbá anábì sọ̀rọ̀ àlọ́ sọ́lá ó wá sí ibi àtàwọn èèyàn kan anábì sọ̀tọ̀ ní orí ìjòkó eléyìí kí ni anábì sọ̀ ní ìnàró eléyìí kí ni jámù láàrin méjèèjì á sọ fún wa àwọn tó ń sọ pé àìsàn kan là anábì sọ̀rọ̀ àlọ́ sọ́lá tó ṣe é kánà ìṣẹ̀lẹ̀ àwọn tí wọ́n sọ pé ìsìṣọ́ àní adàkọ́ọ̀lù láti rí láàrin sẹ́ni kankan náà lórí eléyìí pé ìdítànà ti ṣe ọ̀rọ̀ yẹn bí mo sọ yìí pé ọ̀rọ̀ yà wá ìṣòro bí ọlọ́ ọ̀tá láàrin àìkú sọ yìí hadasa bima ra'at wa ma alimat min fili nabi sallallahu alaihi wasallam òun sọ tó mà àfi tó rí nípa nabi sallallahu alaihi wasallam ó dẹ́yìí fa yọ láàrin hó òun náà sọ tó mà àfi tó torí ẹ̀ ẹ̀wọ̀n bá bí àfún Malik bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yẹn òjòjá wọn lọ fẹ́ràn mo rí pé ọ̀rọ̀ yẹn ó mọ níwọ̀n ó sì ṣe dáadáa so àfún Malik nígbà tí wọ́n sọ ọ̀rọ̀ yìí nínú sọ̀hẹ́ òfin kò sọ́nà lábẹ́ àdáàbò kọ̀dọ́ yìí alhaja ó mú مسألة وقلت هل يجوز للرجل أن يقول قائمة قل له فكل مسألة مي أريد قلي في هذا الباب خمسة أحاديث عن رسول الله صلى الله عليه وسلم ضد أحاديث سؤال لورمي ضد عن أبو محمد ما هو فلا تظن الصحاح مات عن بلال عفير في أحدهما إنكار عن عائشة لدوره صلى الله عليه وسلم قائما ẹyọ̀kan nínú mara nínú mẹ́ta tó lálàáfíà yìí ìyá wa ń ṣàǹfojú láì fi wo pé kẹ́nìkan tọ̀ ní òòró tó wá sùpánà bí sọ bẹ́ẹ̀ àbóṣe bẹ́ẹ̀ wà fi sáà ní níbi ẹlẹ́ẹ̀kejì ẹ̀ka ẹ̀tọ́ bọ́ọ̀ lè yí kọ́ ìmọ̀ ni wọ́n máa ń sọ fún wa pé ànábì tó ní òòró wà fi sáà ní ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ka ẹ̀tọ́ bọ́ọ̀ lè yí jà níta wọ́n mú wa bánàbí ṣètò ní orí ìbẹ̀rẹ̀ tó mẹ pé àdìsí mẹ́ta tó lọ ìṣàlẹlẹ nínú márààrún ẹyọ kan ó kó sínú bí àwọn àìsàn ti kojú láì fi wo ká sọ pé ànábì tọ lóòrò rí ẹyọ kan ó ṣàlàyé pé ànábì tọ níjókòó àbí ní ìkúnlẹ̀ ìkan sọ pé ànábì tọ nínú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó lọ ìṣàlẹlẹ wọn ṣe lọ kẹ ó ní wàhálì ìfáàní lọ ìfáàní àdìsí méjèèjì tó ń lẹ tí àbí máa náà yóò á nílùú báwọlẹ̀ kọ́ nǹkan wà tó mú wa pé ànábì kọ̀ fún wa láti máa sọ ní orí ìnàró àrùn tí àdìsí gbà yẹn nítorí máa wọ́n sọ yẹn wàfíìlì àpọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wá sùn báwọlẹ̀ kọ́ ìmọ̀ ìbílẹ̀ ìjàpá pé nínú wa ọ̀dẹ́ onídìí ọmọ sọ̀rọ̀ àtìmáyé náà àbẹ́kọ̀ oníwà ilé ìkà àlè àfàdé àmọ́ ní kìnnìkan ẹ̀yẹ́ kí wọ́n sọ àwọn àdìsí yìí ẹ̀jẹ̀ kí n sọ fún yín ó ní àdìsọ àyíṣà mọ̀nà àdásàkùn anna muhammadan káàní yàgùnú kọ́ inú fọlá sọ̀tẹ̀kù ó lẹ́nu bá fún yín bí ànábì máa ń tọ̀ lóòrò ẹ má gbàgbọ́ wọ̀nà káàní yàgùnú ilà kọ̀ọ̀dà ànábì kì í tọ̀ àfi kó bẹ́ẹ̀ tọ̀ àkọ́kọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì àdìsọ òbẹ́ìfà ó ní àtà nàbíyà sallallahu alaihi wasallam ànà nàbíyà ìntàhà ìlà sùdáfọ̀ ànábi wa sọ ní ìwé ìdìbò náà eléyìí lọ bẹ́ẹ̀ ẹgbẹ́ ìyẹn clear ẹlẹ́ẹ̀kejì tó sọ wípé àdìsí náà sọ pé ànábi tọ̀ lóru wà níbi ní ọmọ inú ọmọ àdìsí ti sọ pé rọ̀hánì Rasulullah sallallahu alaihi wa sallam là ẹlẹ́kẹta àdìsí Abdurrahman ibn Hasana wa kharaja alaina Rasulullah sallallahu alaihi wa sallam anabi muhammad dali tiwa usman ibn alaykum wa bi yadi ka aya ti dawo ko anabi wa mu school ka boni to wa ba anabi sallallahu alaihi wasallam wa ji tiwa ji kuma dala ta khalfaha anabi sallallahu alaihi wasallam anabi wa bere ti yi kini fabala ile ya ko wa to so mo bi fabala ile ya kuma dala ta anabi bere wa ta mẹ́tẹ̀ẹ̀ta sí ọ̀pẹ̀sán ilẹ̀ bó ṣe lọ nìyẹn ẹlẹ́ẹ̀kẹ́ni àdìsí tó mọ́ máa kí ìdájọ́ ilé ìwọ̀n lẹ̀ ó ní pé ànábì sọ́lá àlùsọ́lá ó ní umar tó umar sọ fún ànábì ìròyìn tó tọ̀ lórí ìnàró ànábì wa níyà umar gbàyà sábà ń fàyè rẹ umar má tọ̀ lórí ìnàró náà ó sì mú àdìsí bọ̀rẹ́ ìdá náà wà táwọn ní inú gáàdì nìhàn ìwà mẹ́ta nínú ìwà ọ̀dọ́ ni sàlá fún mi lẹ́nu jẹ̀fà ànábì ní ìwà mẹ́ta nínú ìwà ọ̀dọ́ ni àkọ́kọ́ àyè àbúrò àbúrò kéèyàn tọ̀lé ọ̀rọ̀ àdéhùn mara àwọn yìí ọ̀gbọ́n nìkan ni oníkóòtù ó ní ìlú wa sọ pé lè ájìlè àdéhùn àhàdé nítorí àwọn àdéhùn mara àwọn yìí ìtàlàfà àlọ́ ẹ̀mí fi fọ́kùnrin lè báwo lè kọ́ ìmọ̀ alàfàlàfà àkọ́ mẹ́ta náà lọ̀rọ̀ tá àwọn àfa sọ nípa ìdájọ́ títúgbòrò aláwọ̀ẹ́lì alákọ̀ọ́kọ́ náà rọ̀ ànáwó yóò kọ́ omi gẹ́rẹ́ ọ̀dọ́ yìí pé kò dáa tó tí yorùbá ti ní ọdọ kí la fẹ́ ọdọ tí yorùbá ti ní ìdíwọ́ kankan tó fẹ́ mú kí yóò tó ní ìdókò bí kọ́lẹ̀ àyíṣà ó ní eléyìí ìlà ìdó yìí nọ̀rọ̀ àyíṣà wọ́n bí wọn sọ́ọ́ di wọn ọmọ fi ìdá riwayatain wa Abu Musa wa Sha'bi wa Ibn Uyayna wa al-Hanafiyya wa Shafi'iyya àfáàní ọ̀rẹ́dẹ̀kìnì ana ò jáde sọ mọ́tìlá àwọn kẹ́mi èèyàn ní uzuru kò ní uzuru ànábi ṣe ọlẹ́nu wàbí ìkọlà Umar wọn làbí rí tayọ́nù ọ̀rọ̀ Umar fi riwaya fi ukhra nínú riwaya mi wà Ali ọ̀rọ̀ Ali nìyẹn wà Zayd ibn Thabit wà ibn Umar wà Sahl ibn Sa'd wà Anas wà Abu Hurairah wà Hudayfa wà huwa qawlu al àwọn Hanabila náà ọ̀rọ̀ tó wọn àǹfààní ọ̀rọ̀ ẹlẹ́kẹta anna idha kana fi mawdi rakhmin tó bá jẹ́ pé ààyè tí ó ṣe kí ni ààyè tó lọlẹ̀ láyà ó dùn lọ́wọ́ láàárẹ̀ yìí pẹ́pẹ́ ìtàn yóò lè padà sọ́dọ̀ rẹ̀ dáadáa ọlẹ́sàn wà ìlà mọ́ni à tí ò bá ti jẹ́ pé tó bá jẹ́ ìtàn pé tó bá kọ́ bẹ́ẹ̀ ìtàn yẹn ni máa ń padà sá sí lára àdẹ́kùkọ̀ lẹ́tọ̀ olùwàwọ̀ àmọ́dàbọ̀ máàlì ọ̀rẹ́lẹ̀ ìdè ìmọ̀ máàlì fi sọ wàrọ̀ jáhàwó ẹ̀mí mọ́ kóòtù àbúmọ́lì sọ pé mo wá wípé wàrọ̀ ọ̀jì ètò kẹsàn-án ilẹ̀ jùmọ̀ mẹ́ta anáwó lákàrọ̀ hàtà ìlébáwòlì kọ ìmọ̀ kò sí láì sí kankan níbi kí ìwọ́n tọ̀ ní dúró máa dá àmà ìyá àmà ọ̀rọ̀ ti dá rẹ̀ lọ́wọ́lì àlè lókùrú ìgbà tí bá ti gbà torí tó bá ti mọ̀ pé ìtọ̀ oníṣẹ́ kí ni o kò ní dà sí lára lẹ́kùn mẹ́rin tó ń àwọn kan tó ń sọ yìí àkọ́kọ́ anáwó làmìyàn sí àṣẹ ìwọ̀n ánìlẹ́bí sọ́lá àyọ̀sọ́lá ìnáyàn dáre kò sí kẹ̀kẹ́ tó fẹsẹ̀ ńlẹ̀ látọ̀dọ̀ anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam nípa apá níbi kọ̀ fún àbí àṣẹ ṣe bẹ́ẹ̀. ó ní ẹlẹ́ẹ̀kejì anama wàrọ̀dà fi báwo lè jà àlísán ìtàn wà nínú hadithi ti ìta sọ pé ànábì jókòó lórí ànábì bẹ̀rẹ̀ tọ̀ láyé náà fi jàwá àzà ìbáwo lè kọ ìmọ̀ kò sọ pé kò lẹ́tọ̀ọ́ ká dúró náà báyìí fi ìdàwá àzà ìmọ̀ yìí ìta lè sọ́ńbẹ̀ ni pé méjèèjì lẹ́tọ̀ọ́ Hudhaifa rìpọ́ọ̀tù èyí tó wù rí abẹ́ẹ̀kọ́ Abdulrahman bọ́nà Asana ó rìpọ́ọ̀tù tó ń rí Hudhaifa rìpọ́ọ̀tù gbà lórí tó ń nà lóòótọ́ Abdulrahman bọ́nà Asana rìpọ́ọ̀tù gbà lórí tí ó jókòó tọ́ alẹ́ fún méjèèjì ló lẹ́sọ̀ọ́ ó ní ẹlẹ́ẹ̀kẹta nínú ìlú lẹ́sùnbùtù ìbáwò lè kọ́ ìmọ̀ àní nàbí ó fẹ́ sẹ́ń lẹ́nu àbíkú ìbẹ́fà pànàbí tó ní ọ̀rọ̀ káyíṣà sọ tó kọ pé tó kọ pé kí lóòótọ́ lórí ìlú pàmò bí oṣù bẹ́ẹ̀ olùmọ̀gbìn níjù àlàémìí àlàémìá ẹ̀sẹ̀ ìlẹ̀ ìbá ìbí èyí tó orí tàbí oṣù ń lẹ́nu fàlàyé ń fi mà wá kọ àmínú mi náà gbọ́wọ́ kọ iná kọ́ọ̀rì ìjàwó ebi tí mo lé ní wọ́n rí eléyìí ò ta fún tẹ́lómi rí nípa títí òbẹ́ ìfà oníwàlá ṣáka oníkòsí ìlú ti bẹ́ẹ̀ anna adam ẹ̀lẹ́ lẹ́yìn sa ilmi bin àìmẹ́nìkan ò túmọ̀ sí pé ìgbà yóò sí wàhánà mẹ́ni àìmọ̀ kà òde ìfà wà gẹ́ ìrò ẹni tó bá fi mọ nǹkan kan gẹ́gẹ́ òde ìfà ṣe mọ̀ fáànà bí tọ̀ lórí ìdúró tàbí ẹlòmí tó jẹ tún alẹ́ ẹ̀rìn lẹ́mí alẹ́ tó jẹ tún ẹni yẹn òun ẹ̀rí òun lè rí lórí ẹni tí ó mọ̀ wàhánà mọ́fìdì mọ̀kọ́dà alẹ́ náà bákan náà bàbá rẹ̀ náà sọ pé gẹ́gẹ́ ní tó ilẹ̀ yẹn ó stronger jù tó sọ pé kò sí lọ eléyìí sọ pé masala àgbáwọlọ fáìlì òun náà ti di òtìyànjú pẹ̀lú ọ̀nà ní ọ̀nà subhanahu wa kò sí láì fi níbẹ̀ من أجل الوقت إن شاء الله نكتفي بهذا ونسأل الله سبحانه وتعالى أن يفقهنا في دينه ويجعلنا من الذين يستمعون القول ويتبعون أحسنه السلام عليكم ورحمة الله وبركاته tabarẹ tó ní ìbéèrè ìṣàlọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.

Thank you.